ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má bínú mistake ló wáyé ẹ má bínú ẹ jọ̀ọ́ mistake ló wáyé adẹ títí padà wá báyìí ẹ má bínú ẹ̀yin ará ilé tí ẹ ń wò wá ẹ má bínú ẹ jọ̀ọ́ mistake ló wáyé adẹ títí padà wá máàṣì náà ò tí ì parí mistake ló wáyé ọwọ́ wa kàn ṣèṣe tẹ bọ́tìn kan bíbẹ̀ ni tí ó fi cut ẹ jọ̀ọ́ adẹ títí padà wá báyìí Koikimedia bring it work closer to your doorstep.

kókó fún wa báyìí. Aspo.

ẹjọ́ náà rí lọ. ẹ gba sí kípa ẹ gba sí. Ewe ne!

léwe. Wọ́n ìdájọ́ dálé lé ìwé ẹ̀pá ẹ̀pá ó pa géèmù yẹn yìí náà ẹ̀pá. Koikimedia bring the world closer to your doorstep. Ìkan nínú àwọn ọ̀bẹ̀rẹ̀ United ti gba yellow card nítorí wípé ó gbá ìkan nínú ọmọlé àwọn SGIC. Thank you ẹ bá mi blọọkì kípa ẹ jọ. ẹ ká àgbà lójú ẹ. ọ̀run rẹ̀ ò ní.

kí lórúkọ tí ìlú Oya kúrò náà! Kúrò náà! Ọ̀dọ́ ti!

wọ́n là máa sọ yìí láfẹ́ yọ ọdún rẹ̀ bẹ̀rẹ̀ àwọn ilé òkùnjẹ jíbọ̀ dúró lé wọn. coxa, coxa. Mata, dá-lhe começo, come! Dá só,

jójúmọ̀ tó pa ní tó pa wà àìsàn kọmíṣánná ìgbà tó dáa That's what now you a ò kódà kódà múru fóònù láti ọ̀rọ̀ tó tún tún. Thank you àmì ayò tí ó ń lọ lọ́wọ́ ni two one àwọn SGIC ni wọ́n ní two tí àwọn ọ̀bẹ̀rẹ̀ United tí wọ́n ní àmì ẹyọ kan àwọn SGIC ni wọ́n wọ ni wọ́n wọ blue tí wọ́n wọ deep blue tí àwọn ọ̀bẹ̀rẹ̀ tí wọ́n wọ pink ìkan tó ń lọ lọ́wọ́ báyìí ni two one ló ń lọ lọ́wọ́ àwọn SGIC ni wọ́n SGIC ni wọ́n ní two tí àwọn ọ̀bẹ̀rẹ̀ ní one second half ni wọ́n dẹ̀ wà lọ́wọ́ báyìí tí wọ́n ń play lọ́wọ́ àti mọ ẹni tí ó máa gbégbá orókè nínú àwọn méjèèjì bóyá àwọn SGIC ni ó máa gbégbá orókè o àbí àwọn ọ̀bẹ̀rẹ̀ United ló máa gbégbá orókè Koiki Media bringing the world closer to your doorstep. Àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ẹ ṣé gan ni. A dúpẹ́ lọ́wọ́ yín o. Ó tó ti ṣẹlẹ̀ báyìí ni pé ó ti di pẹ́nárìtì méjì tí wọ́n ti gbélẹ̀ fún àwọn SGIC ní inú eréje tí ó ń lọ lọ́wọ́ ẹ̀ ní first half wọ́n gbé pẹ́nárìtì fún àwọn SGIC àmọ́ ó ṣe ni láàánú wípé àwọn SGIC wọ́n lùzí pẹ́nárìtì àkọ́kọ́ another penalty lélẹ̀ tí wọ́n tún ti gbélẹ̀ fún wọn nítorí ọ̀bẹ̀rẹ̀ ó gbá ọmọlé SGIC ni inú box eighteen tí ó gba wọ́n tún ti gbé another penalty fún wọn báyìí àmọ́ bóyá wọ́n máa bóyá a tún score ẹ̀ àbí a tún a tún gbà sí igbó. Koikimedia bring it one closer to your doorstep. Àwọn ọ̀bẹ̀rẹ̀ ni wọ́n lose àwọn ọ̀bẹ̀ ni wọ́n lose báyìí àmì ayò náà ti da three one báyìí àwọn SGIC wọ́n ti ní àmì ayò mẹ́ta tí àwọn ọ̀bẹ̀rẹ̀ ní àmì ayò ẹyọ kan ní fọ́sàf ni àwọn méjèèjì ni wọ́n ti gbá àmì ayò mẹ́ta tí ọ̀bẹ̀rẹ̀ gbá àmì ayò ẹyọ kan tí àwọn SGIC tí wọ́n gbá àmì ayò méjì ìgbà tí ó di second half àwọn SGIC wọ́n ti wọ́n ti gbá àmì ayò ẹyọ kan wọlé tí ó fi di àmì ayò mẹ́ta àti àmì ayò ẹyọ kan. Thank you. bẹ́ẹ̀ ni àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá àmì ayò náà ti da tírí wọn ó di mẹ́ta tí àwọn SGIC tí wọ́n ti fún àwọn Ọ̀bẹ̀rẹ̀ United. bá mi lọ wá kòṣì organizer mínísítà ọmọ kòṣì mínísítà. Let's go.

Onílé kàtà lórí ọ̀rẹ́ pàtàkì. rárá wọn kò fún àwọn ọ̀bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ní red card kò sí ẹnìkọ̀ọ̀kan tí ó ní red card nínú àwọn àwọn tó ń play bọ́ọ̀lù ní tí wọ́n jẹ́ ọmọlé ọ̀bẹ̀rẹ̀ kò sí ẹnìkọ̀ọ̀kan tí ó gba red card. Thank you wọn ò pọ̀ jura lọ wọn ò pọ̀ jura lọ àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ó kàn jẹ́ wípé ṣẹ̀mọ̀ bọ́ọ̀lù ni. Thank you bẹ́ẹ̀ ni wọ́n ti yọ ìkan nínú ọmọlé wọn jáde ìyẹn àwọn ọ̀bẹ̀rẹ̀ wọ́n yọ ìkan nínú ọmọlé wọn jáde tí wọ́n dẹ̀ ti gbé ẹlòmíín wọlé. Inú oṣù bàbá ìdánwò gba ó ti dá ọmọ orí fídíò ilé ò gbá wíìgì lẹ́sìn ló ń gbá ó sáwá bílẹ̀ kan ó dó sẹ́yìn bílẹ̀ ó ń ṣọwọ́ ó ṣọ wíìgì láì ó mẹ́kì. ló tí rí ẹsẹ̀ láwọn ẹ̀kọ́ bọ́ọ̀lù o. àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ohun tí ẹ kọ sí wa yìí ò yé wa olùdíje bíi ti báwo ṣé àwọn tí wọ́n host tournament ni ẹ̀ ń béèrè ni àbí àwọn tí ó ń gbá eré yìí lọ́wọ́ ni ẹ̀ ń béèrè ẹ ṣé gan-an. Come on, you will mo jẹ inú o mo jẹ o. ara ìlú wọ̀nyẹn lọ fún ìyá mi àlejò Thank you.

ẹjọ ẹbí ẹbí wọlé o ẹjọ ẹbí wọlé o ẹbí lọtí lọtí lọtí ìgbọjẹ wọlé. Tolú. Tolú sáré wá ná. Thank you wọ́n máa gbé pílà ní ìwọlé gan ọ̀gán ló máa pọ̀ wọ́n lè fi wọlé látàrí ẹsẹ̀ ọ̀kan bọ̀. Olúwa ìdíje àwọn àgbà bọ́ọ̀lù àwọn àgbà bọ́ọ̀lù àwọn àgbà bọ́ọ̀lù olùdíje. ẹ ṣé gan ni ìyá wa àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá.

ẹ o. Oh. yọra rẹ̀ ni. àṣà àti ìṣẹ̀ṣe ẹ ṣẹ́mọ̀ wípé ìbéèrè tí ẹ béèrè ní ẹ̀kọ́ yẹn pé àwọn wo ni olùdíje kò yé wa tó ni but ohun tí ẹ̀ ń sọ báyìí ṣẹ̀ṣẹ̀ yé wa bẹ́ẹ̀ ni àwọn àgbà bọ́ọ̀lù ni à ń pè ní olùdíje ẹ ṣé gan ni ìyá wa àṣà àti ìṣẹ̀ṣe Thank you. Thank you.

Ọbẹ̀ ẹni bẹ́ẹ̀ pa mí kú o.

I really appreciate you, o oh, Thank you.

Koiki Media bringing the world closer to your doorstep. Ni eré ìje yìí tí a bá parí yìí, a rí wípé àwọn SGIC àwọn ni wọ́n gbégbá orókè ní inú eré ìje yìí. Wọ́n na àwọn Ọ̀bẹ̀rẹ̀ United Ni. Tiri one ní first half ni àwọn àwọn méjèèjì ti kọ́kọ́ score one one nígbà tó di second half àwọn SGIC wọ́n gbá àmì ayò méjì wọlé sí i tó fi dá three one ẹ ṣe gan ni ọ̀la tún ní kí ẹ tún pàdé wa a tún bọ̀ lọ́la nítorí tọ́námẹ́ǹtì ti ń lọ ọ̀la ní two o'clock a tún máa padà wà níbí báyìí fún another match tí àwọn ẹlòmíì tí wọ́n tún máa Yorùbá ohun tí à ń ṣe yìí a fi ń gbé ọ̀dọ́ àwọn Yorùbá ga ni a fi ń gbé ẹ̀bùn tí àwọn Yorùbá tí wọ́n ní a fi ń gbé ga ni ẹ ṣe gan gẹ́gẹ́ bí àwọn òyìnbó bí wọ́n ṣe máa gbé àwọn titi wọn náà tí wọ́n máa ń gbé lárugẹ ẹ ṣe gan ni Koiki Media bringing the world closer to your doorstep once again bye for now till tomorrow join us tomorrow as we were going to take another march that will take place tomorrow here. Thank you so very much. Bye for now.